أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم في شرح مئة البيان والمعاني من بشسمة سنبدأ من البيت الحادي عشر إلى البيت العشرين إن شاء الله وعربي له أحوالي وعربي له يغيرها متى شكر فتم إذا سمعته وسمعت فهو فيه وفضله أربع وواجب في حسب الإنكار وواجب في حسب الإنكار ويحصل التبديل بالأضيان ويحصل التبديل بالأضيان والفعل أو معناه إن أسنده والفعل أو معناه إلا عنده إلا عنده حقيقة عقلية وإن إذا حقيقة عقلية وإن إذا ويمنافس المجازة الوداع ويمنافس المجازة الوداع لمنافق مجازا أولا ولمنافق مجازا أولا الحذف للصوم وللإنكار الحذف للصوم وللإنكار والاحتراز وبالاغتباب والاحتراز وبالاغتباب والاحتراز والمخ والذكر للتعظيم والإهانة والبسط والتنبيه وال والبسط والتنبيه والقرينة والبسط والتنبيه والقرينة في أولي ما ẹgbẹ́ ìtẹ̀síwájú níta ń bá sọ̀rọ̀ lára nípa olùmọ̀gbàlá bọ̀ lẹ́yìn tí ẹ ti sọ̀rọ̀ lára nípa fasọ́hàtò ìkẹ́límà fasọ́hàtò ìkàlámì fasọ́hàtò ìmùtàkẹ́límì bàlábàtò ìkàlámì àti bàlábàtò ìmùtàkẹ́límì. níta àgbẹ̀yìn lánàá nípa. والصدق أن يطابق الواقع ما يقوله والكذب إن لا يعلم انتفى في الصلين في الكلام ينقسم إلى قسم إنه ممتع من بلاغة فقط ما هو فهم بعد ما قبل هذا أنه نحو لما قبل هذا أنه قبل كلام أنه الكلام منه بلاغة وصل ينقسم إلى قسمين أنا مدي لكلام قسم بوضع الصلاة وبتاع ملاتا في وجود مثل إما خبر وإما إنشاء إما خبر وإما الخبر لدى لا الآذر ولما يصح أن يقال لقائله إنه صادق فيه أو كاذب الخبر ما يصح أن يقال لقائله إنه صادق فيه أو كاذب oni gbogbo ọ̀rọ̀ tó jẹ́ wípé tí ẹni tí ẹ bá sọ fún ó lè ní bẹ́ẹ̀ lórí mẹnẹjẹ àìsàn lápẹjù tó bá bọ́ta tí ẹ bá lè ṣàkíyàn lọ wà ní sí wọn gbé lè tọwọ tó bá dé ta tí ọ̀rọ̀ bá lè ṣàkíyàn lọ kábíyèsí wọn ò tí ì lè pa wọn ní kábàrún ní gbogbo ọ̀rọ̀ tí a bá sọ láì lè ní àá bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ bá lórí ní wọ́n kìlì kíni kọ́bàrù bẹ́ẹ̀ ádá sàáyì ẹ wá wùrà òtò nílá kọ̀ọ̀bọ̀ yẹn ádá ádá sèlè. ìpè ní sídìkù ìtumọ̀ ní kí kábàbù báwa ní ádá Muhammad ọ̀nà kílẹ̀ rí kábì ìpè ní kábìbù ìtumọ̀ rẹ̀ ní pé kábàbù sábàbù ló ní ròyìn àtúnṣedókò wà ní kálẹ̀ gbogbo ọ̀rọ̀ wọn náà ẹni ní àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ìdílé kan sọ yìí tàbí ẹ̀ sọ̀rọ̀ yìí sí mo lè ní yàrá ọ̀rọ̀ wọn. ọ̀rọ̀ tí yàrá ti lè ní bẹ́ẹ̀ ni àdínkù ìṣe bẹ́ẹ̀ àmì pé sábàbù managers ages tí ó lè ní kálẹ̀ mọ́lẹ́yà yóò sọ̀rọ̀. sọ̀rọ̀ ní àwọlé pa òde olùkọ́lẹ̀ lórí ayé ṣe mọ́ ní ọ̀páwọ̀ lẹ́yìn ìmọ̀ ní látẹ̀lẹ̀ látẹ̀lẹ̀ sí òde ní olùkọ́lẹ̀ òde ní olùkọ́lẹ̀ ọ̀rọ̀ tí ìyẹn bá sọ tí ìyẹn rí ìbáraẹni ayé ó sọ òbèrè kábílì wà láàbì sí lédè ìyẹn láti ní ẹ̀ǹṣà ní ti àkọlùmọ̀lá dára الكلام ينقسم إلى خبر وإنشاء والخبر ما يقال لقائله أنت خارج أو أنت خارج كقولك هذا أستاذ كقولك هؤلاء ساعة فهمت؟ قل آه أصغر أنا ساعة كذبهم أما الكلام الذي لا يقال لصاحبه أنت صادق أو أنت كاذب وماذا إن تقول لك يا يوسف ẹja so nígbàtà wá ń sẹ́rà rẹ nípa kọ́bẹ̀rù àárín pé a ti sí dípò àti kálíwò yẹn olùwádìí fáyẹn sàrífò àṣídìkò fún wa náà pé wọ́sídìkò ayò tọ́ ọ̀bì kan lè wà tí àná ẹ̀ kò lè fún pé sídìkò tá a pè ní sídìkò ni ayò tọ́ máa yà kí n tẹ̀yàn sọ ká sí oṣù lọ́lẹ́ wọ́n ní wọ́n lọ sàáyì tí ó bá tó lé tó lé lọ́lẹ́ tí ó lè fẹ́ mọ́ sí ní kùnú wọ́n ní wọ́n lọ àbí síbẹ̀ wọ́n ti wọ̀n ní wọ́n ní kàdébò ẹ̀yìn ń lọ yọ ọ̀dámà tí ẹ bá fún yàn ní èrò èrò kan tí n tó wá sọ wá tako wá fẹ́ ó tako yálìtì wá fi yálìtì tí information yẹn bá ti bá yálìtì mú sí ní tí information yẹn tí ò bá ti bá yálìtì mú kí عدو ودع أحلى ونور السجن المعارضة في اللفظ تبعد بين الكلام العربي اللفظ العربي كلمة رغبة لغة حوالي oríṣiríṣi àyè ènìyàn máa ń fi sọ ó sì láì bàbà tó bá sọ kábàrù láì tẹ̀síàrù mùsùlùmí ṣèṣe òkú kẹ́lẹ́mẹ́kọ̀ọ́ kan láì káàkiri wọn sọ. lọ́wọ́ sọ wípé èdè kàmínìtì mínìtì tí máa ní ìwé sọ ní àbí ahọ́lù. Ìwọ́n ní ẹ̀ka jọ ààrẹ àbí àná àjò rẹ̀ kí wọ́n sọ èdè kàmínìwọ́. Ìwọ́n ní ẹ̀ka fúrúùtù jẹ́ àyà ẹ̀jẹ̀ mo sọ̀rọ̀ kéde ní ìjẹbi ti kàmínì. Ìwọ́n bẹ sọ kébi ti kàmínì ẹ̀sùn bẹ́sẹ̀ kébi kàmínìwọ́ wọ́n ní ti kàmínì. Ìjì mo sọ òkú bá العرب عندهم الكلام العربي الدولي العربي ذو أحوال كله يراعي ذات عوني كله مثال لا يمشي مثال لا يبلغ مثال لا يفتح يوما أي فقطين في مومي ولا تفتنه مثلا على سبع اليوم gbogbo tá a máa sọ láyé láyé àwọn ọmọ ajé pé kéèyàn lọ sí òde ولو كان يعف عن المولود يوم السابع لكن عف عنه أي عن الحديث هو أنا قد على لازم كلكم أبي لكم أو أبغى أعلم وأني كل نفس زائد وكل موت فهم كل هذه عيا أنا بتاعي أحد يلبس كذا وكذا كذا so bí bá ń lò lọ́dọ̀ ìlànà àyè tó bá mu náà ni kàláàmù lágbáwá láyè tí ó bá mi òní sọ̀rọ̀ kan láyè tí ó bá mi. nígbà gbọ́ mà pé kéré màtá wọn bá yè fún mi yàtí ibi ha ọkọ̀ ilé kọ́ lè àlàyé. ìní sọ fún àfọ́nmi àlù ìsàlẹ̀. àlù yìí sọ̀rọ̀ kálímà àlù yìí wọ́n ní àrò ìmọ̀nba àlù kẹ́lẹ́ àlù màá nàbùrù. tí wọ́n á lọ lo àlù fún àlù màá jù وفيها الكلمة الكلمة أبي الكلام ومطابقته للحال يقول الكلام ومطابقته الكلام ومطابقته للحال الله تعالى كما كشر تعالى ó bá àyíká sọ́nà kámọ̀rọ̀ sí afẹ́sọ káwá ní àtẹ́sọ̀rọ̀ tá a sọ tó báyìí sí àtúnṣe ìgbà tá a ní ló máa ń kọ́ wa rẹ̀ ẹ̀kọ́ ìbẹ̀wò láti máa afẹ́sọ̀ báyìí. Ṣé èdè tí mo lò yìí ṣé ó bá ẹni tí mo lò fún Ọmọ mi lọ́wọ́ yìí? Bí wàá lò fún un? àríkà ní ẹni tó bá yẹ àríkà wọn yẹ tó kéré jù lọ nínú àríkà ẹni wọn àríkà màjọ kí wọn àríkà ọwọ́ wọn wọn ti àwọn àti àwọn àti ìgbà lọ́nà ọ̀nà wọn ti sọ̀rọ̀ òkú díẹ̀ bá wọn sọ̀rọ̀ òkú díẹ̀ lọ́nà ọ̀nà ìyá wọn. àwọn òkúta pé àwọn àti òkú àríkà fúnta fúnta àwọn àti àwọn gẹ́gẹ́ tó kéré màjọ fúnta òkú yìí sí òkú àgbẹ̀ ọ̀pọ̀ àpọ̀ ọ̀pọ̀ àpọ̀ من مدخل كل كل كل قال لك العام عندها تعالوا انا ما انا تعالوا فكلمة قلتها غير مفصيحة انا يا جماعة ṣùgbọ́n a ti gbọdọ̀ kọ́kọ́ sótọ́ bá kọ̀ háì sótọ́ bá kọ̀ sóògùn bá ní sóògùn tó bẹ̀rẹ̀ bá fẹ́ sọ sóògùn àwọn. ìwà máa àlùfẹ́rẹ́ má ti dàrọ̀ bíyà àti àlùfáàmù dàrọ̀ bíyà àti àlùfẹ́lẹ́mù dàrọ̀ bíyà. wà mọ̀tọ̀ bàtọ̀ tó hú ìhà pèsè àyè tá a fi sọ bá ibi tó yẹ ká lè sọ́ọ̀nù bóyá tó múlà dẹ bóyá kárí màá ìmọ̀ àìsàlámù àròbí àròkẹ́lẹ́ mọ́tò àròbí yá wà mọ̀tọ̀ bàtọ̀ tó hú ìhà ìmọ̀ àrùn màbá tó kọ̀ àmì ìdílé الفاظ العلم هو بالمعاني يبقى العلم المعنى عن العلم بلاغه كله سيبه مكه عمر العلم nígbà tó kọ́ ní oṣù ìwáyé ẹ̀sìnkàlámù wà mọ̀ sọ̀rọ̀ bá tọ̀jú owó ká mọ ọ̀rọ̀ tó yẹ ká sọ láyé kọ̀ọ̀kan ètò kó nígbà tó kọ́ jọ nínú ilé màálí ni èdè tó gbajúmọ̀ sí ìlúkúlù ìkọ̀kọ́rí wàlúkúlù ìkọ̀kọ́rí wàlúkúlù ìrìnàrí àkọ́rọ̀ ìkúlù ìkọ̀kọ́rí ìkọ̀kọ́rí. ولكل فقات رجال ولكل رجال أحوال لكل مقام مقال ولكل مقام رجال ولكل رجال عباد لكل مقام مقال ولكل مقام رجال ولكل رجال أحوال مقام gbogbo àyè tó ní ká àwọn gbogbo ẹni tó bá jẹ́ ìdúró tó ń gbà nípa ìwà rẹ̀ pé ìrẹ̀ lọ ṣe ìtọ́sílẹ̀ rẹ̀. Màkọ́ọ̀mù tó lọ, ó ní màkọ́ọ̀lù tó bá ọ̀gá. Gbogbo àyè ọ̀mà yìí, gbogbo àyè ló ní màkọ́ọ̀lù tó bá ọ̀gá. Wọ́n kú lè màkọ́ọ̀lù gbogbo ọ̀gá àti tẹ́sí olóyún ẹni tó bá ọ̀gá kọ́ sí ọ̀dígbà òkú tẹ̀ ẹ̀kọ́ ìdí ẹ̀kọ́ ló wà ẹ̀yìn ìyàrá sọ̀rọ̀. lẹ́yìn ìwọ̀n tó ń sọ ìwọ̀n náà àwọn ọmọdé mi ṣé ìdáàbò àwọn ẹ̀yìn ọkẹ́ àwọn ẹ̀rẹ́ ẹ̀lọ́gbọ́n àwọn ọmọdé ká àwọn muhammadu buhari ọ̀tá alákọ̀ ọ̀tá alákọ̀ kókó ní. ṣé ìlàtúlá ní muhammadu buhari alákọ̀ ọ̀tá alákọ̀ kókó ní. mọ̀ká

ọ̀rọ̀ mi fẹ́ lè ṣe àdékùnlẹ̀ tó bá lọ bá àwọn àwọn tí làkà yìí mọ̀ pé sọ ọ́ kódà wà ní nọ́mbà wọ́n lọ bá wọ́n lọ sí ìkú lè nà kọ́ ní ìjà wọ́n kú lè mi jẹ́rìí ìyá mi bá yà sọ̀rọ̀ lọ́tọ́ wọ́n ti ká bá sọ̀rọ̀ tó ṣètò ẹ̀ sínú ọkọ̀ ẹ̀ wọ́n yẹ ìtọ́jú tó yẹ kó pé ọ̀sán màmá yìí lọ́kọ́ lóṣù mi òkúta ọ̀sán ẹ̀rọ sáńgá ti lóṣù mi ò ní wọ́n ṣubú lọ́wọ́ wọ́n ní sọ́ọ́ ni lẹ́yìn tó sáré. ẹ dákun ẹ dákun náà tí wọ́n ti mọ̀ láàbọ̀ láàbọ̀ yóò sí ó kẹ̀lé sọ̀rọ̀ ẹ̀yìn àwọn nǹkan bí nǹkan ẹ̀sìn tó ń pọ̀ sí wàásù àwọn nìyẹn náà ti bàbá yìí. ẹ̀rọ kàlọ́ bí tó kàlọ́ kàlọ́ kàlọ́ kàlọ́ kàlọ́ kàlọ́ wọ́n sọ sí àyè òní ìdá àbáwọn orí ìwọ̀n ẹgbẹ́ wọn bá wọn ni gbogbo ní lẹ́ṣọ̀ lẹ́ṣọ̀ bá wọn sábà ẹgbẹ́ wọn ti mọ̀ tán ní ọ̀tẹ̀ títì wọn ti sọ wọn jó ń gbé dáadáa. والحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب اليه اما بعد ايها المسلمين الكرام فإذا يوجي وقل به كما تجد ونحرفاتها مما مما وصول الكلام وطبقته أو لا تشرب أن آه، تشرب أنها تشرب وأنها تشرب صدرا والفرق علم وغير العالم والحصر الأرواح بالزمان إما يمكن علم المعاني كعقق كما بلغه محصر الأبواب في بعد الحجر olóògbé ìmọ̀ àárín ló wọ́n ti bá àbùkù kan àbúrò pẹ̀lú ògbọ́lọ̀ ẹ̀sìn máa. أبواب علم المعالم أبواب طلبة أفقط نصبق فيها صفوانيهم علم المعالم به تأثيرين الخبر وأحواله وأظروفه الخبر وأحواله وأظروفه أيضا الخبر وأحواله وأظروفه أفضل سؤال سؤالية لما خبر لبس أي محبب àwọn ọ̀dà wo ni kábàbù lè gbà wá ọ̀nà ní òun àti onírúurú kábàbù ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nǹkan ọ̀sán ọ̀dà ilé ń ilé wọ́n lè fi ẹgbẹ́ fún pẹ̀lú sobre calle de mí. Es uno de cristal de mí. Sobre que para mí. Usted que es la casa. Pues ya está en el ser, como tú dije, usted no le ha dado. Wáṣe ìfọ̀mẹ́sọ̀ wá ní. Ìfọ̀mẹ́sọ̀ wá fún àfihàn òun wá fẹ́kẹ̀ ọ̀nà wípé ẹ̀ ó fẹ́kẹ̀ mo fẹ́ fẹ́kẹ̀ ọ̀nà àgbáyé. Ọ̀nà méjì ni a máa fi ọ̀nà ọ̀sẹ̀. Ìgbà mí àníyàn yín ni kí ẹgbẹ́ tí ẹni tẹ́ ẹ bá sọ̀rọ̀ ó máa ń gbà tí ò sí máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbọ̀nù. àgbàmí ìbẹ̀rẹ̀ fún yàn ní kábàrú ẹgbẹ́ tó ń tọ̀ ń mọ̀tọ́ yìí náà mà ní. ẹ̀gbọ́n ìbáyọ̀ o. ìbáyọ̀ ẹ̀nà yìí kò sọ̀rọ̀ ẹ̀ ní láti jù. ìjẹ́jẹ́ pé tí mo ní lọ́kàn yìí pé kó wọ́n fẹ́ ẹ̀rọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n tẹ́ wọ́n tẹ́lẹ̀ wọ́n fẹ́ ẹ̀rọ. Àti ìfọ́sọ̀ dání mọ̀ kò sí ìròyìn náà tó sáré ọkùnrin pé ẹ̀dá kábà òkú mo fẹ́ fún ìròyìn tó kẹ́ ẹ̀rọ máa di ajá ni. Mo mọ̀ ká ẹ̀rọ máa wọ́n fẹ́ yìí náà máa bẹ́ẹ̀ yìí kẹ́mi náà ṣe máa. Ọ̀sán ni náà fẹ́ ìdààmú التقسيم الأول الخبر أن الخبر ينقسم إلى فائدته الخبر فائدته الخبر ما قصد به نفس الحكم وفاتكم من المبشر المبقى أمنا مقام على الأرض ماذا كلا أخذوا كل بيوان فقال يقول يعني المبشر في يوم ماذا كلا لا تقول يقول المبشر يعني الدنيا bí nínú yẹn ni à ń pè ní bàdáàbọ̀ ló fa ìdájú àlùfáà. وهي الآن تكلم البخاري عن موضوع الرفع فكان محتاج الجماع وقال في الشورقة عوجوا وترتفع يمكن بنقطة من دي يمكن ما أين أتذكر معه náà wọ́n fi ní abáwò yẹn nígbà tí ẹni bàdá àtàlẹ lọ́wọ́ ìdásù lọ abáwò. nítorí ló ń bá tẹ̀ sí ní ìtumọ̀ mi bí méjì pàtàkì wáyé bí ẹ̀rọ nínú kí áfúnyàn ní ro tí ò tí mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí káfúnyàn ní ro tó tí mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ̀fọ́ áfúnyàn ní ro tí ò tí mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àníyàn lásìkò ìrọ́kùn mi ẹ̀dẹ́gbọ́n máa ń tí ò ní ìmọ̀ kí àwọn àti ìmọ̀láwọ̀ tọ́jú àgbẹ̀ ìdá àbá ilẹ̀ àwọn ayélujára ìdẹ́ta àlùkàwọ̀. ọ̀rẹ́ ìmọ̀lẹ́ kọ́ọ̀rọ̀ lọ́rùn tàhádá ọlọ́ọ̀kú wọlé ìsọ̀rọ̀ ọlọ́ọ̀wọlé ìsọ̀rọ̀ ní ìkábọ̀lù fẹ́ẹ́ tí ò àkọsí ẹ̀ka tó wá lè kó mọ̀ wípé lánàá mo wo àdàbà ó wá káyà kan ó wá fi kẹ́rù nàdá sí kẹ́rù mi kọ́ fẹ́ sí ká sísun kẹ́rù mi lọ lọ wọlé wọn lọ sẹ́ẹ̀kì wọn lọ ká ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tẹ̀mí nínú gẹ́gì òfin lòdì. Ibi mo kà wá dé ẹni tí mo dábàá ọ̀sọ̀ fún mi kọ́ ìdí àti ìlú ọ̀rọ̀ láti tí a bá dé ìlú ní knowledge látara information tẹ ẹgbà lára ẹ̀yẹ nínú mẹ̀lára tó kí láti rí ọ̀rọ̀ ìjẹ̀dá ẹ̀sùn ọ̀rọ̀. ó ní nǹkan sọ̀dá yìí mú bírò láti sọ ẹ̀rọ ọkùnrin ọ̀sán yìí ká àgbàrá àti ìdáàbò. ìyá àkejì nínú akábàrò ní ọkùnrin náà ní akábàrò. ẹjọ́ bá fún akábàrò òun dáhùn àti pé ó ń bàdá yìí. Màdì, àìsàn, àmàlẹ́ òbí. ọgbà ẹ̀sìn máa ń mú ọ ní ìfọ̀gbẹ́sẹ̀ máa máa yà á ẹni tí mo fẹ́ kọ àti pèmí náà gbà. kò bẹ́ẹ̀ tẹ̀lé máa ń mú ọ ní abáàbò nípa ayẹ nípa ọjọ́ ọgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ́rẹ́ ààrùn ìfẹ́ ìfẹ́kàlẹ́ wọn máa ń kọ́kọ́ ẹjọ́ ọ̀nà àbáàdì yìí dáhùn ìkùn ààrùn ọ̀nà alábẹ́bẹ́ máa ń bọ̀ fún ọ̀bẹ́ kò sọ kábàáwò ń torí kó lè bàjẹ́ kẹ́ẹ̀kọ́ ó sọ kábàáwò ń torí kẹ́ẹ̀lì padà pé òun náà ọmọ ó ní wọ̀sán ní kọ̀kadà rẹ̀ ìyá àmà ilé ẹ̀yìn náà ṣe bá a pé tó fi òun náà mà ìyẹn máa ń sábà tẹ̀lé sí ìyẹn máa pè é ní ìfọ̀mẹ́tẹ̀ sáyẹn. Ìgbẹ́kẹ̀lé àpapọ̀ ìyọ́mọ́. مبكرا أصبحت اليوم لو الظهر مالكية أصبحت اليوم مثلا هو الأمر معك عليك الرجاء أنت تذهب إلى الفلاحة لكل يوم أما نسيم وقلوب الجمعة أيضا وقطع الخير فهذا ها؟ أبدا أنت تذهب إلى دار القرآن كل يوم أنت أبوك تاجر عند أي ممكن وعشتها وكل هذا الأول ده لو لو خلاص الميزان والميزان مش على ètò òye ní kábàkù àníyàn ìfẹ́ pọ̀ yín ní ìfẹ́ tuntun kọ́ ní ìdánwò kàlẹ́ o. àníyàn àti ẹ̀rọ pé èmi náà ń rà ẹ̀kọ́. orúkọ orúkọ márùn-ún màtá fi láàrín màá ìlànà ìpèlè láàrín olùfà ìdàgbàsílẹ̀. àlùfáà إلى اسمين الخبر ينقسم إلى اسمين فائدة للخبر ويأثر للفائدة فائدة للخبر ويأثر للفائدة فائدة الخبر أن يقصد المخبر نفس الحكم فائدة الخبر أن يقصد المخبر نفس الحكم أنك يجوز أن تقوم عن هذا فائدة الخبر الخبر إما فائدة الخبر وإما لازم الفائدة فائدة الخبر أن يقصد المخبر نفس الخبر مثل جاء بيت مثل أبو العباس القصاح أبو العباس القصاح أول خلفاء بني العباس أبو العباس القصاح أول خلفاء بني العباس في بني الإمام النووي الإمام النووي لم يتزوج في بني الإمام البخاري الإمام البخاري ليس عربيا الإمام البخاري ليس عربيا فهذا يقرأ لكن أدري فالسيوم أخيرا يكون هذا ويكون فقط لأنه لا تصيب نفس الخبر وبالتالي هتكون اليوم على الجانب من أبو العلقان الصفحة أول خلفاء بني عباس فالسيوم على على يكون هذا رائع بن حبان أو أبو الإمام لا يتبادل كناية وكناية أو أنا يكون من الخبر الحيوانات فاكرة أيضا الإمام البخاري الذي على جميع خبر مجلس أنا أقول ليه بكم تكي بك بكثير كمان يأمرون في سنة شوي فكم إذا فلا إلا خبر بتاع كيف kíkà lè rí new benefit máa lè rí new kàlẹ̀. wọ́n ti ṣe nìkan wọ́n tún sọ fún wọn nípa ẹ̀tọ́ ti mọ̀ tẹ́lẹ̀ tí a bẹ lẹ́yìn ìfàyà àwọn sọ fàyè. أبوك أبوك تاجر أنا تاجر أنت So, and who's إن تقصد يقصد العلام أن يقصد إعلام المخاطب بالعلم بالحكم ومن يتلاوى الوضع المخاطب وقت الساعات عمى صراط وكل بيان ومن أمر الضعيف إن يقطع كل خلق فقنا ألا Tàbí ọkọ̀ lọ káàkiri lábẹ́ kọmọ tó ọgbọ́n, ó ní ọmọ ọmọdé sọ̀rọ̀. Torí, ọmọ ọmọdé àlùkọ̀lọ̀ àwọn ọ̀nà orí oríṣiríṣi tí káàbù lè gbà. Olùwà yìí máa kọ́ ọ̀rọ̀ mi máa rọ̀ jáde. Àwọn ọ̀nà tí káàbù lè gbà wá fẹ́ sọ́gbọ́n. Ẹni ìdíjì ẹ̀rẹ́ ìyá ọ̀pẹ rẹ̀ ló wá ìṣòro. Inú fi ayé àyẹ̀kọ́lọ́rù ti ń kì dáa ní tẹ́lẹ̀. ومعنى أو قدريا فهو فيه يحمد أبي أتحمل القدري مريض قل ووجه لحسد الإنكار الخبر الإنكار مريض خرج الخصوصية إذا كان من خبر فهو يتكلم في نفسه sábà tó ọ̀rẹ́ wà láyé òṣèlú kí ló ló lè wà láyé. Náà pẹ̀lú ẹ pàṣẹ kí ló ń bẹ tàbí lọ́kẹ́ ló ń bẹ̀rẹ̀. Náà wọ́n máa ń kọ́ dáadáa, wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa ní ìtọ́gbọ́ ọwọ́ ni wà láyé dáhùn. Olè sọ kí ni? Ṣé ẹ̀rọ ẹgbẹ́ ni ó lè kí والمملكة من الإنتاجات كلها موجودة نعم الإنتاجات موجودة بالنسبة للحال الأولى تقيم تذكر معي حال اللي بيبقى بعده هذا هو حال ما عرف يبتاع طيب لكم ميو مين قبلين كل مقايدين مقايدين لو يعتبر أي أصلا أيام أيام كده في قوانا في جالس tóbi èyí ti wà wà wà láyé ẹ hánà fún ara pé ẹ wà láyé ẹ wà láyé wà láyé ẹ fún òbí ká làlá wà ẹ máa ní kí ló ẹ lẹ́yìn tóbi à ń tó yí yà lẹ rí nù ní xaali tóbi xaali ẹ ẹ kó láti kó kọ́ ẹ ẹ ẹ ká fẹsẹ̀ kó yára kó àgbẹ̀ yòó má xaali rí rẹ̀ wọ́n wà sọ mi ilé ìjà wọn láti ṣe lọ orílẹ̀. kí wọ́n á sọ mi tó lọ́wọ́ orílẹ̀. àwọn aláìjẹ wà láì àdúrà. ó ń sọ láti kó òní iná láti ṣe láyé. lórí ojú wọn bá lábí. bẹ́ẹ̀ ni ìgbẹ́ náà nígbà náà sọ àwọn ìgbìmọ̀ àwọn aláìjẹ kí bá ti kó nínú ọdún ẹni bọ́ gbà lẹ́nu kí ní wọ́n lè ti dàrí yẹ kí wọ́n máa ti dàrí yẹ bí ká kó èyí kàkà má àwọn máa sọ̀rọ̀ sí ìwà lè pàdé yàrá ti sà والمطلوب والخاص والظاهر في كان عندنا على مجال إلى في الموضوع ذلك ثم بداية على مجال Sekian tu dia di bawah muka, kumpulan terus. Oh, sudah itu, oh, kaya ni itu dah tu baru orang minta ni mukul dah lah. Em, so kalau dah tu dia berjalan, ah, kalau di, kalau di, الحكم الابتدائي فلا يؤكد ها؟ فكيف أنقذ وأنت مبتدئ خالصي لبسكولاتي يجي pẹ̀lú whatever information rẹ fún pẹ̀lú ayò active tí o ní dàbí هو الله أحد الله الصلاة لم يلد ولم يولد ولم يكن له كفوا ọba àwọn ọ̀rẹ́ ìwé tó tó tó lágbára tó ọba àwọn bá àwọn mísírà wọn tí ń tí ń fi wọn tí òjì dàrú wọn lọ. Allahu ahad, Allahu samad, lam yalid, wa lam yulad, wa lam yakun lahu kufuwan ahad, sẹ́ẹ̀kà fi rẹ̀ ẹ̀wọ̀. Tọ́kí lè jẹ́ ìjẹ́ pọ́n, lè jẹ́ yín náà, ó lè jẹ́ wọ àwọn ẹ̀ tọ́sà kò síbẹ̀. Tètè ẹ̀kọ́ bá ń bá sọ̀rọ̀ ọ̀dẹ̀ ẹ̀fáàlì yìí. Ìlànà ìwà ìlà òkò ìlà òwò àìdùn. àbúrò bá ń dájọ́ ọ̀hún bẹ̀rù àwọn tí wọn ò dàpọ̀ kankan tó jọ mọ́ bẹ́ẹ̀ náà sílẹ̀. ṣùgbọ́n nípa àwọn tí yóò látàpọ̀ bẹ́ẹ̀ sọ̀sọ̀ lọ́dún bàbá àbọ̀ pẹ̀lẹ́ yóò á kí ẹ má ti ẹni tàwọ̀kìlì sí. ìwà fún ìyàrá kábàrù láì fi tàwọ̀kìlì sí láti kábàrù ibi ti dà ìlú gbogbo ìwà fún ìfàlùsọ̀ ìfàlùsọ̀ kábàrù ti dà ìlú. لا إله إلا الله خبر ابتدائي نعم مثال خبر ابتدائي الله الصمد نعم خبر ابتدائي وفي قبيل منه اسم مجاهد خبر تلبي خبر ابتدائي نعم ال العبد واسعة خبر ابتدائي نعم نعم محمد رسول الله خبر ابتدائي نعم أنا طالب خبر ابتدائي نعم نعم إله الناس وفيه وفيه ورد في من إله الناس مضاف مضاف إليه ليس غير مضاف خوات جزء خوات الثلاثة نعم أنا حبيب خبر ابتدائي نعم إيه. الله السماء خبر ابتدائي نعم نعم الله فوق السماء كل هذه اخلاق ibùtìdáìyà. ibùtìdáìyà ọ̀fà láàrú àrùn Ọwá ní ìwọ̀n àkéde ní Kọ́mọ́bù, a ń pè ẹ̀rọ Kọ́mọ́bù kọ́lá ní Sinolí. Bí kí ẹ̀wò láàrín. Wọ́n yí àláti sáré lọ ní kúrò méjì. Ẹ̀ẹ́ pàdé sí ìgbésọ̀nà àwọn ọmọ màá

àbẹ́nìkan tó ti lóyún tí a wọ́pọ̀ ní bímọ àwọn ọmọdé ọdún mọ́ so ẹgbẹ́ ìta fún yà ní information kó ń tọ̀ ní o ṣùgbọ́n kàmí láti ó mẹ́wàá lọ́wọ́ wá bí o fáyìn ẹbí pé kẹ́kọ̀ọ́ lè yẹ irú yìí ń bẹ̀rẹ̀ mẹ́fọ́ ní ẹ̀ ní kò ní kábàrù jù láyé o.

no doubt. Right. كان يفتح تعالى الدخول التي تجادلك في زوجها. هذا أمر فائدة. نعم. إن الإنسان لا يخلق. إن الإنسان لا يخلق. أبو هذا التوكيد ضد المؤمن ولا إن التوكيد لا توكيد توكيد كلام الإله. إذا الله أكبر. قرروا ايه إن التوحيد بالكلمة لا لا أحد الله لا أحد لا مدين كما ولد وحضر هنا على استخدام الإبداع قلنا الآن توحيد توحيد قال إنني مثلا لا عالم إن عندي توحيد لا مصدر فاعل توحيد كلمة معمولة من جدل تقيمه خمسة إن الإنسان لا يقول لا يسمع توحيد يقول ما في جدل ما في يصاب لا يمكن توحيد رجاء عثمان ورجاء عثمان خبر سلبي نعم ابن كثير يغلب القلوب على مطلبين الإسلام نعم أنا أقول عن الإسلام المهم والله أنا أقول عن الإسلام وأدري أن تتعلم وجه التوحيد لقول فيه يحمد كان التوحيد في الشهادات يوم هو ولكن يبقى ولنا اللي وافق وتبقى في المنطقة كده عليك تحصل على ọjọ́ pé five hundred and one thirty ara wa wàlọ́ọ̀lì wọ́n yẹ lẹ́sìn sáré wàlọ́ọ̀lì nínú ìgbàlẹ̀ ọ̀gá tó ń mú àtàwọn ìwádìí ẹ̀yẹ ọ̀gá lọ. ó ń sọ pé ẹ̀dùn wọn kò ní hàdà kọ́lá ó ti hàdà ń ọ ní wọ̀jẹ́tù rìsálẹ̀ tẹ̀mẹ̀tì yẹ bí hamsa tẹ̀mẹ̀láyé قل ادعوا ادعوا والله مجلت رسالة صوتية اه لا لا لا ما والله إنا والله إنا ليه قد وزلت والله إنا ليه قد وزلت كده بقى أبي شوني مقول هو أمين وعا هكذا أنا وزلت إيه فهو كده كده قولي tó ní máa jẹ́ kí sábàá tó ju ẹyọ fẹ́ lọ àwọn yóò ká o lè kí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ omi kí ó máa takapọ̀ láyé ọ̀pọ̀dà àyè ìwà sọ̀rọ̀ rẹ̀ arábò ní ti ègò ní jẹ́ bí ẹ̀mú pàápàá o wá ní òde o tẹ́ fẹ́ ní tí ń takò yìí tẹ́ fún ní tí ó bá ti ní ìdí يعني التوكيد توكيد هي عدد المشروب لأن كده الخبر الإنكاري الخبر الإنكاري هو أن لازم يكون الفيلم بحسب الإنكاري هو غير المشي هذا اللي مش انا هذا اللي رمي قل إيه وربي إنه لحق أنا بس أقل بيانه قل irun ìtumọ̀ náà ó ní olóní ìṣe tàbí náà kò wá rọ́bí ènìyàn ó làkàkún ẹ̀rọ ní wà ẹ̀nà là. tó bí àwọn èèyàn ti dàpọ̀ àdìgbìyàmọ̀ sí ilé ọjọ́ ìjọba ìgbìyànjú ọ̀gbìn ẹni tí ń kẹ́sà ní ẹnikẹ́ni tó bá ní dáhùn lè gbé dàgbò ní ọkà rẹ̀. tó ń tẹ́ ọ̀fẹ́ ló bẹ̀rẹ̀ àti tí mo bá ń ṣe ní àlùfáàmù àgbèkà rẹ̀. àlùfáàmù fi dárí ṣe tó ọ̀wá sí gbóhùn ìhàṣà ìhìnbá bí ìhàṣà ẹgbẹ́ ìfúnni lábẹ́rù bá ti pọ̀ tó lẹ́nu fún ní tàbí tí ò bá pọ̀ méjì tó ó pọ̀ sí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lábẹ́ báàbù bí arábùsẹ̀ ń change according to bí hálù ẹni tá à ń pátọ̀ ló change òní àyà yàtọ̀. Gbogbo ojú ìgbà mọ̀kù wá ní kéjì wọn bẹ̀rẹ̀ lájà kò sí bọ́ọ̀lù sí. Ẹnu tó. Ọlọ́run ní wọ́n ti gbé ọ̀hún mẹ́fẹ́rẹ́ àbẹ̀lẹ́ kọ́ọ̀rù yẹ́ ti ìrìjà ẹ̀hẹ̀ ìrìjà ẹ̀hẹ̀ lókùsẹ́lú إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون أما يعلم جاء أهل المرسلون أما أغشر لبعض أما أغشر أما أبدم أولي أستمدكم أسالم له أسالم له أولا المرسلون أولا الله رسول الله رسول وهم خبر في مجدائهم قالوا فيكم أنا أقول لي تقوى أقول أنا من إذ أرسلنا إليهم اثنين أو اثنين ولم يهلوا فكذبوهما أو على Ọlọ́run wá ní, fàáìsì àti náà ní ìsàárí fún akọ́wàpẹ̀lẹ̀ kakọ́ wọn nígbà táwọn ẹwà dé ìlú nígbà míì láti fẹ́ jí sẹ́kẹ́rì kọlu ẹ̀ńnà ilẹ̀ ikú mọ́múṣẹ́ fẹ́ràn kọlu ẹ̀ńnà ilẹ̀ ikú mọ́múṣẹ́ fẹ́ràn. Porque isso, porque ela vai jogar em essa gente. Só que ele, já é a gente não quer hoje. Porque nada não quer hoje, o que está por aí.

قالوا ما أنتم إلا بشر مثلنا لا ولا غيركم يكذبوني وما أنزل الرحمن من شيء ولا هم قالوا ما يشوى إن أنتم إلا تكذبون طبعا قالوا ربنا يعلم إنا إليكم لموسى ليس ما أنزل إليه لا تبقى إنتم إليكم فمرسل كيف كل غاف إنا إليكم مرسلون أئنا إليكم nígbà tí ìdáhùn máa ń tó ó tún láǹfààní àdínú àti ní máa ń sábà ayé àwọn ọmọ ẹni wá ìkádà rẹ̀. àkọ́kọ́ náà àánú ìṣẹ̀lẹ̀ tó wà ní fún wájú àlùkábámú àlùkìlà ẹgbẹ́ ìdílé náà ìdílé fún mọ́tò ìṣẹ̀lẹ̀ ìfún wájú àlùkábámú àlùkìlà nígbà tó bá dà sọ́rọ́ إنا إليكم لمرسلون من الحرم الإسلامي Òyẹ́ni ìpínlẹ̀ tàbí máa rò pé ẹni ẹgbẹ́ bá sọ̀rọ̀ tí ò takò yìí tí ò lè sáré kó látàkò ẹ̀ níbi tí ẹ̀rẹ̀ ìtàkì lébù ti dá ilé ń fà náà àti ẹ̀ nítàkì. Ọ̀tún tàbí ìyá ni àwọn wà sí ìrìnlẹ́yìn pẹ̀lú ìtọ̀wọ́ ní sáyẹ̀sì ẹ̀kọ́ fẹ́ gbà díẹ̀ ẹ̀kọ́ náà ọ̀tá ẹ̀ láti bẹ̀rẹ̀ káwọn الصمد وقد هو الراجع لقد فوالد وقتل الجنين لن يرتقم القمر بالنسبة من أطرافه إلى أقطار القمر والقمر ويحصل فيه ثلاثة أواني موجودة أنتني خروج الخبر أن مقتضى الجار خروج الخبر عن مقتضى الجار ẹni tí ó dàpọ̀ kó wà ní mọ́bà kan ọ̀dà ló ọ̀dà ọ̀dà mẹ́ta yìí ẹni tó pẹ̀lẹ́ àtàkùn díẹ̀ tó dàpọ̀ ẹni tó ṣe ìhàmùkọ́ nígbà míì ẹni tó ṣe ìwé ẹni tó ṣe ìwé

ẹwà ẹwà ẹwà tààbí lọ ẹwà ẹwà máa ṣe ìdíkò ìdáyé ó jẹ́ tó wọ́ọ̀dù ní ìdílé ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ ń kàwé ká ẹwà á gbé ìdíkò ẹ̀rẹ́ tí ó ta mọ̀ ìdílé ẹ̀rẹ́ tó ń gbé ìdílé ẹ̀rẹ́ máa gbé àwọn ẹ̀rẹ́ tó ń gbé láti ṣe ìdíkò ẹ̀rọ ayé. Ìgbà wọn ti dárígbà, ìgbà wọn ti dárígbà, ẹ̀yọ́ ìgbà wọn, ó dẹ̀

ọwọ́ sọ̀rọ̀ ìsúkọ̀ pé kálẹ̀ tọ̀tọ̀ nígbà kẹlẹ̀ bá tẹ̀yìn náà wọ́n orí kálẹ̀ nígbà kẹlẹ̀ bá tẹ̀ ẹ́ mà pé kò ní ìrẹ̀ nígbà tí láti gbé náà lọ ẹ̀yìn à ń pè ní kí ìyẹn sí tẹ̀síìlù ìmúńtìrì máa ń lò látàdẹ́rì ìmúńtìrì ẹ̀wí. Àdùkú jíìmù ni ó yẹ kí n fún ní lórí ìmọ̀ tí wọ́n ń gba ìtumọ̀ tí ń sọ pé bí làkà ìbá ṣe rí ní èyí kàmá owó ìṣọ̀ rẹ̀ nítorí wọn kàmá fún ẹni lóhun owó ìṣọ̀ lọ́rẹ́ máa ń ẹ̀kọ́ náà yọ̀ ní bàtà rẹ̀. ẹ ẹ jà ní sọ̀rọ̀ sàtìmọ̀ àwọn ìyẹn lè sọ̀rọ̀ kábíyèmí kan yóò wúlò bí ní sí àná. ṣùgbọ́n kí ni pé irú ẹ̀ náà ni olùwọ́ bá àwọn ọ̀rẹ́ àwọn ìlú wọn lọ́wọ́ lọ́jà lọ́kẹ́ اللي هو الله الله لا هو لا يكون ولا مستحيل ممكن اني امطر له تصبان تنزيل لمنكري وينزلك غير المنكر لأنه من بعد ويحصل الساف الجيل في الأغيار ويعتبر التأويل والأغيار. أما الكنز بتاع صوفي طلب يبدأ يحصل جهاوات البنك nínú tó ti wà ní pé lórí yóò lè mú lórí nígbà tí ẹni tí ò bá tó ká a lè gbé sípò ẹni tí ń ta kò sí máa ń tètè sí ibi pé ọ̀nà ìta láti tù ẹni ọ̀rẹ́ fún ẹ̀dá àlọ́ náà mẹ́rin gan fún ẹ̀rọ lọ́dọ̀ tó wà lọ́wọ́ ní náà fi àwọn ìlú ìjọ wẹ̀rẹ̀ ìlú Pẹ̀lú lọ́nà náà sàádé nígbà tí wọ́n jagun ó dúró. Wọ́n ká máa wọ̀ méèrè nígbà mẹ́rìnlá. Wọ́n máa ń fẹ́ ìwò bẹ́tà lẹ́nu. Ìjọba ó wá fún lọ́dọ̀. Ọ̀rọ̀ kan wá lò nígbà mẹ́rìnlá. Ó dà wọ́n tó wá rẹ̀ ìṣòro àwọn òkú àwọn náà máa wò. Ẹ̀rọ ní àwọn náà wọ́n ń bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ wa sọ̀rọ̀ àgbàlagbà lọ́dún ìgbà lọ́dún ìgbà lọ́dún àwọn bẹ̀rẹ̀ tí wọ́n ń fi kú bẹ́ẹ̀ bàtẹ́ àwọn bá ẹ̀rẹ̀ ìyá kàrà ìlú gbàgbé ọ̀hún bẹ̀rẹ̀ lẹ́yìn náà wọ́n ń bá yìí. àwọn náà kò sí lé ní ọjọ́ bàárà wọ́n ti ráyè ànábì ò dájọ́ wọn àwọn náà ò dájọ́ àwọn olùgbé yìí ti ṣe tán ṣe bí pé wọ́n náà wá gbé gbé irú lè wọ́n kí èsì máa ń kájà àyẹ̀wò ń pè nínú ọ̀yá olóòótọ́ ìbòjú ìlú méèlè pé a lè ṣe ń gbèsè àwọn ibẹ̀ àtàrí a lè ṣe ń pẹ̀lú bí ìgbà lẹ́kọ̀ọ́ ká ṣe ń délé délé délé délé sí mọ̀kútàbọ̀ bẹ̀rẹ̀ àti kú bẹ̀rẹ̀ àti àìrù làáṣà ń tẹ̀lé ní àdìbá bẹ̀rẹ̀ ẹ̀rú ní àdìbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sàbí ní àdìbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó àwọn àtẹ̀bọ̀sọ̀lọ̀ ọ̀gbọ̀n wọn tó wọ́n sì ń fà àbẹ̀wọ̀n náà wà ọ̀rẹ́ ìdọ̀kẹ́rin sọ̀rọ̀ àdọ̀ sí kàlùkù àrùn bọ́ọ̀lù rẹ̀ fún àtúntàwí ilé rẹ̀. Fún ìdájọ́ náà kọ̀ọ̀rọ̀ fẹ́ bọ́ọ̀lù bàbá kan nínú rẹ̀ ní ẹ̀yìn náà báyìí bàbá wọ̀. والفصل الاستدلال الحقيقي والإشهاد المجازي ثم الإشهاد الحقيقي والإشهاد المجازي المغني أنبت الله àtàbàtà olùwani àbàtà wọ́ọ̀rù àbàtà ìmásọ́rù àtàbàtà olùwani bàlá àbírù àbíkọ́sùrọ̀ olùwani bàlá àlìmùhánnísù àbíkọ́sùrọ̀ àbàtà báwo tàbàtà ọlọ́run. في ركن بعيد أيضا يقول أنبت الحجر نباتا أنشؤه في ركن جديد wọ́n bàtẹ́lì àlẹ́wò ìlẹ̀kọ́sílọ̀ ọba kọ́ọ̀kà bàtẹ́lì mọ̀hándísù ìlẹ̀kọ́sílọ̀ mọ̀hándísù kọ́ à fún àgbàdo tó yẹ kó sọ̀rọ̀ english gbogbo akẹ́kọ̀ọ́ gbàládà ó súnmọ́ sáà tó pè ní philology and philology wọ́n á bàtẹ́ àyàfi àtúmọ̀ appreciate ẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ yóò ti lè àwọn áńsílẹ̀ ilẹ̀ yóò ti lè àwọn áńsílẹ̀. kò kí wọ́n máa ń sọ ní ilé wọn ọ̀rẹ́ àṣẹ náà wà ní ìmú jáde. ẹ bá sọ báwọn kí ẹ fi iṣẹ́ kẹ wọ́n fi èsì fáìlì sí èsì tó ń bẹ̀rẹ̀ ẹ fáìlì sí òdodo oníṣẹ́ àti gbàlájà. àbúkà fi iṣẹ́ èsì fáìlì ní bá àwọn gbẹngàn ló àwọn àwọn ọdẹ à pẹ̀lú ẹ̀fọ́ yín àwọn ọdún sẹ́nà tó ló máa fẹ́ ló kẹ̀rọ máa sọ̀rọ̀ yẹn tó ló bọ̀ ṣe ẹ́ ayọ̀ mọ́ wọ́n á yẹ kí ló tó ló wà ló máa bàyẹ̀ ní ìgbẹ́ lọ́sọ̀ mẹ́ta gbani. ètò wọn sọ pàṣẹ àṣẹ rẹ pàṣẹ rẹ ṣe gbọ́dọ̀ ẹni tó ń ṣe sẹ́gẹ̀dẹ́ bí òní fáìlì àbí nínú bàtà àgbà ó ní wọ́n ṣe iṣẹ́ àwọn àdá àti tí ó máa ń dúró ní ìdúró tẹ́tọ̀ tó fi máa ń gà látòjú. Ìmọ̀ ìnádàwó, ìmáràdàwó, bíbọ̀ ìlera ẹ̀dàwó, tábà ti tẹ́tì. Kí ọ̀dọ̀ ẹni tó tó ń dọ́gbọ́n ní làákà yìí àkọsọ̀rọ̀ ló ṣe ní Àfíríkà. Irú ìṣúná yẹn, à ń pè ní àìsílẹ̀ àti ìdíjì àkùrí yìí. السؤال الحديث العقلي من أجل ستة ماذا ثم رجع أبوك الفتى على الثوب عمال يقوص هذا صفة المصراوي كيف قالوا قالوا كمان هي تتوه أصلا تعريفة كان استيقاظ الزرقاء حقيقة كان pé làákàyè èèyàn kò ní lọ níbi pé ló ṣe àkíkà ju lágbáyà lọ lágbájá òun ìdí ìdí irú sẹ́wọ̀n àyà rẹ̀ jù lálọ́ àkíkù. Ṣé ìdá ìtọ́ sí ikú bàbá ìkà sọ́kà lọ? Wọ́n gbé ẹgbẹ́ هنا أسندنا أسندنا الفعل الإنبات إلى الفاعل الحقيقي هو بعد هذا إسناد حقيقي إجمال قطعي عقلي بس كده وسام جيمي وزاد عيون رزق تعالى من حتى ما يتعاوز على كلامهم أكيد من ضرب المختار وعلى إذن إنه قد أتذبر استخدم كيف يمكن هو تحسن بس أن لا بد يستعوذ قوانا أو أنا ويفكروا أن نعيهم أنا في لغة سنان مجازنا هنا اللي بني مرناه سابع وسنان فإما الله نكيونه من أنبت الله نباتا أو أصله تصله بكريم شيء باطل فأقول لهم لبس في لكم rántí ṣíṣe ìtọ́jú ẹni tó ṣe é àdàkàtì mọ́ ó ní àpèkọ́sọ àpèníyà lọ́dún. ó ní ẹjọ́ ti tẹ́lẹ̀ sí kẹ́tẹ́ ló ṣe kí náà lè wọ̀ ẹ̀yìn ọmọ ilé ìmọ̀ dáadé. Ọjọ́ ìjọ ṣe òkè ìrọ̀lẹ́ ló ló bá nínú lápapọ̀ olókàbí àwọn akíbìtì yẹn. Àwọn ti fẹ́ ìtọ́jú ẹni tí to come out activities in IT. Ah, I don't know. Oh, I'm telling you, yeah, you see, eh, eh, I don't know expression. Relevant. So you know, to understand like that. That man, I'm like the one who has in an not again. And this is the impact, the action of impact. I need to have I will find this. I see this. Oṣù ẹni báyìí ní ìṣẹ̀lẹ̀ ìlú yìí ẹ̀rí ayé. Àjọ báyìí wọ́n tún lọ sí sí ẹ̀fá ìlú yẹn ṣe àyà àyà ìṣúná lórí àti ìdíyón àti ìlà. Yẹ̀wò tó tún wọ ìṣúná ní ìlú àti ìgbésà ọ̀tá àkọ́kọ́ lọ wáyé àìṣúná. Àìṣúná lè ṣe orin láti ìjọ ṣíkà báyìí lọ́rọ́ bàtà ìgbóná àmọ̀ràn. Ọ̀tọ̀ rẹ̀ bàtà ìgbóná. Iṣẹ́ bàbá ẹ̀ àpè ìlú mùsùlùmí àpè ìlú mùsùlùmí. Èdè táwa fi mùsùlùmí tì sí mùsùlùmí lẹ́yìn. Àwọn òfin ilé ìjẹ̀jẹ̀ ló fi àti ìbàdàn olókàrí àwùjẹ bákan olókàrí àmì àjùsùn náà dùn àwọn àfihàn ìyọ̀ àlàáfíà. Wọ́n tún pé kí òun gbọ́dọ̀ ṣe é. وأذكر نص أفراد المسلم الإسلام المجازي العقلي تفسير الإسلام ترى الكريم المسند خبر المعروف إنما الآن الحربي عقل المسند والمسند إليه مختلف المسند إليه أنت أعطي الكريم يعني زيد الفارغ كان عبارة زيد يعني مسند إليه كلا mùsùlùmí. ìdáhùn mi ti sí yà àbàwọ̀ kí ni àlàkọ̀ tí ń bẹ láàrin ṣé káàfi sí yà àdéjì àtúnṣe yẹn. Gbàtẹ́ ní ká fi iṣẹ́ yẹn sí ìgbàgbọ́ ló fi rẹ́ ara ìyàtà bí ìgbìmọ̀ ìyàtà ń sì lọ rẹ̀. Ó yọ gbogbo èrè àwọn ọdún lé. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀wó àti ìkọ̀ tó ń kà. ìlànà ìṣúná ìlú àìhàkèjì yóò الأكل وكان آه، إيه اللي هو آه، في قبل النظر في الظاهر هناك بعيد غير ولكن النواب في شاف شيء وإني ما ظن ولا اسم ذلك كان أصلها لا بطل فيها ونروح علينا كده في سناده ما بمعنى الأمير المقصود فهو يعني نفس الحاجات وفيها بيان وكذا الدولة الحبيب عافية ثم بعد العليم الفصل في عليم القوة في البيت ولكن يكون اللقاء واللقاء أراد يسكو Ìgbésùn náà ṣìnáàdù Nàìjíríà wákà ìfọ̀fọ́. Àgbẹ̀ àmọ́ ọmọ ogun ìlú ọ̀sán. Gbogbo ìlú ọ̀sán. Fẹ́rẹ́ àwọn àgbà wá ní ẹgbẹ́ tuntun tó alámọ̀ ogun tó kọ́lé nìbẹ̀rẹ̀ wọ́n mọ iṣẹ́ rẹ̀ ló bá ìdí pípa wá lọ́mọ tó ṣe lọ́dọ̀ ọlọ́pàá ní ọ̀dọ̀ ayé ọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀lẹ́bí tí ó kàwé lè ra ìlú tó ní buhari ọ̀sẹ̀ tí ìkó tó fa sábà ìgbé ìṣẹ́ ọmọ yẹn yẹn fi ẹ̀yìn ṣáájú ayé ìgbàjà. bọ̀ ẹ̀yìn kan àmọ́ náà ó wá lọ sí ìgbàjà tó mẹ́rin lára àti ìgbàjà لا ينقسم الإسلام إلى اثنين الإسلام والإسلام هو يفهم الشيء على طمع إلى شيء والجواب بينه نسبة الضرب إلى بيت فبيت المسلم إليه وضرب من قدم الإنسان على المسلم إليه على المسلم من جاء محمد على المسلم إليه سوريا حلال سوريا عبد الله أنا المسلم إليه والمسلم مسلم لأن كان في كبشي ما هي الله أكبر أنا المسلم إليه أين المسلم أحمد من موجب الفعل والفاعل الفعل المسلم أه؟ والفاعل المسلم من جملة المتلفة المتلو المسلم إليه والخبر المسلم so amadúgbà ìwé tí n tó kù ní eré ìkọ́ ó ní ìpa ọ̀gbá mọ́tọ́lì àwọn tó wà ní ẹ̀yà ìwádìí rẹ̀ kẹlọ fún mi ní amúfínà lẹ́wà sọ́ọ̀tì amúfínà kí ó lè jẹ́ sí bàbá yìí tó yẹ ká àwọn ẹ̀kọ́ alága ìfẹ́jẹ́ ní àyèmọ́sùnádù àyèmọ́sùnádù àyèmọ́sùnádù máa já àtẹ̀yìn yàrá kọ́ já àtẹ̀yìn ẹ̀rọ àti dé àtẹ̀yìn sí ìgbọ́dọ̀ تعرف بني المجرة الجميلة أنا مجرد أنا مجرد بني الشيخ وكان بعد مرحبا أفضل أن الحرف للصوم وللإنسان والاحترام والاختبار ببر والتعظيم والإيمان